adébáyọ̀ ògbólógbòó ọmọ ẹgbẹ́ òkùnkùn há sọ́wọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá agbègbè ọbalẹ́ndé nílùú ìjẹ̀bú-òde ìpínlẹ̀ ògùn ti sọ pé ọwọ́ àwọn ti tẹ ògbólógbòó ọmọ ẹgbẹ́ òkùnkùn kan adébáyọ̀ adénúgà tó jẹ́ olórí ẹgbẹ́ ẹyẹ táwọn ọlọ́pàá ti ń wá tẹ́lẹ̀ fún onírúurú ẹ̀sùn ìwà ọ̀daràn ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún 2023 yìí ni wọ́n sọ pé ọwọ́ òfin tẹ̀ àwọn agbófinró tó mú un sọ pé ọjọ́ ti pẹ́ díẹ̀ báyìí tá a ti ń wá adébáyọ̀ yìí onírúurú àwọn ẹ̀sùn ìwà ọ̀daràn la fi kàn án kó tóó di pé ọwọ́ òfin ṣẹ̀ṣẹ̀ tẹ̀ báyìí lára àwọn ẹrù òfin tá a bá lọ́wọ́ rẹ̀ ní ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ kan àtàwọn onírúurú ẹrù òfin tí kò ṣeé máa sọ jáde wọ́n ní táwọn bá ti parí ìwádìí àwọn nípa adébáyọ̀ làwọn máa gbé ọ̀rọ̀ ẹ̀ lọ sílé ẹjọ́ fún ìjìyà tó bá yẹ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó ṣàfihàn afurasí ọ̀daràn ọ̀hún sọ pé ìṣàkóso òun kò ní fààyè gba àwọn ọ̀daràn pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ó ní kí wọ́n fìpínlẹ̀ Ògùn sílẹ̀ ní kíá báyìí Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ̀nyín.